إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó dá ẹ̀mí wa sí látàrí ti Islam pẹ̀lú ògo Ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé sàmbábọ̀ nínú ṣáàrí Riyadus Salihin Riyadus Salihin tírà al-Imam Sharafuddin an-Nawawi an-Nawawi méjèèjì lè ni bàbá Usaimin àwa ń ṣe mọ̀kọ́dímọ̀ àwọn mọ̀hákíkò ẹ̀ méjèèjì ibi tá a dé ni ibi tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a Sheikh Al-Albani rahimahullah rahmatan ní pé nínú àwọn tí wọ́n ṣe tàkọ́ríjì àhádìsì ríyádì sọ́ọ̀lì Sheikh Al-Albani ń lọ ga ń bẹ̀ àwọn sọ pé kí ló ń hadith akọ́kọ́ mú wá pé ká lè mọ̀ gbá pé tí wọ́n bá sọ̀rọ̀ kékeré gbà mí kò mọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn tí wọ́n ń dárúkọ yẹn yóò mọ̀ fi wé rẹ̀ tó kọ nílé àlìfọ̀wákì òsákítọ̀ àti kọ́là ṣe yóò rò pé nǹkan kan náà ni wọ́n tání tí wọ́n pè ní tàkìríjìlẹ̀ àhàdìs àwọn tàkìríjìlẹ̀ àhàdìs wà àmàlíyàtò bayani masdarilẹ̀ àhàdìs wàtàtàbù òtùrùkí wà àsànídìí fi kútùbì súnnàtì máa lè hókùnmí àdàdàrọ̀játì min àìsù síhàtì wà dọ́àfí وهو عمل يهدف إلى إرجاء الحديث إلى مواضعه الأصلية في كتب الحديث ثم دراسة الإسناد والمتن للوصول إلى حكم علمي عليه ṣe tá ń pè ní tàfíjìlá àbí ìsásàlàyé náà ní jókòó tó lọ iṣẹ́ kan ni irú iṣẹ́ wo ni àmàlíyàtù bàyá ni iṣẹ́ ìmọ̀ ṣàlàyé ìpìlẹ̀ hadith tàbá ní kọ́ọ̀lá Rasulullah fún àpẹẹrẹ hadith ìnámẹ̀lẹ̀ àmẹ́lù bí nìyà ó gbajúmọ̀ àwọn hadith oríṣiríṣi wọ́n máa ń sọ pé láyádékò lè jánátà ákùn wàlà mọ́tì nínú kọmùrín sáńkà ní kọ̀bùsúnà hadith níbo ló wà kí níbo ni a ti lè rí hadith yẹn gangan kó tó di pé àwọn èèyàn ń sọ káàkiri ìwé wo ló wà gangan tàbí mọ̀fọ́dìl àwọn ìpìlẹ̀ ń bo ló wà wàtàtàbù òtúrùkì ì wàsà níbi ì títọpasẹ̀ rẹ̀ ní ṣíṣẹ̀ǹtẹ̀lé àwọn ọ̀nà tábìsì ń gbà wá àti àwọn okùn okun ẹ̀ tó gbà wá fi kútùbì súnnà nínú àwọn tíra súnnà yẹ̀ṣẹ̀ nínú àwọn tíra táǹkì ń kà wọ́n ń lo àwọn hadith yẹn láti fi mú ìdájọ́ jáde fún àpẹẹrẹ tíra kan wá táǹkì ní Bulughul Maram ibn hajar al-asqalani rahimahullah al-hafiz ibn hajar al-asqalani rahimahullah rahmatan wasi'a àlùkọ tí àwọn Bulughul Maram tíra fi kíù ni tàbí ń sọ ìdájọ́ fíkì umdatule ahkam tírà tó kó àwọn ahadis jọ nípa àwọn ìdájọ́ ẹ̀sìn àwọn ahadis táwọn ń kanu gbùlúgbùlù mọ̀rọ̀ mi táwọn kanu umdatule ahkam mi kìí ṣe bẹ̀ nípìlẹ̀ àwọn àdísì àwọn náà lọ mú wá nípìlẹ̀ ni kéèyàn wá ṣe wàhálà lọ wá bí àwọn ìpìlẹ̀ yẹn gangan iṣẹ́ táà pè ní takrijul hadith mọ́ wíwádìí jáde kí ẹ̀ wá tọpasẹ̀ turuk wàlẹ̀ asani in tí ó ń pè ní isnet hmm? sìrìsálátò ruwad hmm? àwọn tí wọ́n gbà díìsù wá láti ọ̀dọ̀ ìmáàmù taari tí àdísì yẹn ti nípìlẹ̀ yẹn bóyá ìmáàmù Bukhari ẹnu ta ni ìmáàmù Bukhari ti gbà á ẹnu ta ni ẹni tí Imam Bukhari gbà lẹ́nu ẹ̀yẹn ti gbà ẹnu ta ni ẹni tó gbà tí ẹni tí ó gbà lẹ́nu Imam Bukhari tó gbà lẹ́nu ẹnu ta ló ti gbà wọ́n wàá tó báhùn sí èdórí sàábé sí èdórí ànábìwá Muhammad sọlọlọ alaihi wasallam ni wọ́n ń pè ní isnad bóyá kó lè yé wa wọ́n ní kí lorúkọ bàbá bàbá bàbá rẹ̀ bàbá mẹ́rin sẹ́yìn ìwọ wá sọ wípé eku ẹ̀dá ni eku ẹ̀dá ẹnu ta ló ti gbọ́ olóògbọ́ lẹ́nu bàbá ẹ̀ bàbá rẹ̀ ẹnu ta ló lòun ti gbọ́ olóògbọ́ lẹ́nu bàbá bàbá òun tó ń sọ bẹ́ẹ̀ bàbá bàbá rẹ̀ ń kọ́ bàbá òun sọ pé bàbá bàbá òun sọ pé òun gbọ́ báyìí báyìí bó ṣe tò lọ tí ó fi wá dórí ẹni tí ń jẹ́ èkó ẹ̀dá yìí mi mọ̀ bóyá kó dàrú so ìyẹn ni iṣẹ́ yẹn aṣàlàyé níjókòó tó lọ o mo kàn tó ń mọ́ àlàyé yẹn wà ní onípè ní isnat bá a ṣe wá sọ́hun bàbá tó bí ìwọ tó gbọ́ lẹ́nu ẹ̀yẹn kìí ṣèwọ nìkan ló bí ó tún bí ọmọ mi sẹ́ǹgbọ́n báwọn ọmọ míì tó bí yẹn náà ló ń gbọ́ lẹ́nu bàbá òun ó ní bàbá òun ló ń gbọ́ lẹ́nu bàbá tòun ó ló ń gbọ́ lẹ́nu ṣẹgẹ́jẹ̀ ọ̀nà míì tó tún gbà wá ni ti ẹ̀gbọ́n rẹ̀ tàbábúrò rẹ̀ tí bàbá yẹn bí tó tún gbọ́ ó ṣe nígbà tí bàbá yẹn ń sọ fún ọmọ míì tó yàtọ̀ síwọ yẹn kó sọ pé ẹnu ẹ̀gbọ́n bàbá òun lòun ti gbọ́ nítorí pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá òun lòun gbé sọ pé ìgbà tó sọ fún ìwọ ń tiẹ̀ ó lẹ́nu bàbá òun lòun ti gbọ́ ìgbà tí ó wá sọ fún ẹ̀gbọ́n rẹ̀ tàbá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ó ní ẹnu ẹ̀gbọ́n bàbá òun lòun ti gbọ́ torí pé ọ̀dọ̀ rẹ̀ lòun gbé tí ẹ̀gbọ́n rẹ̀ tí bàbá rẹ̀ sọ fún bá bẹ́ẹ̀ tó yóò ní lẹ́nu bàbá mi láti ẹnu ẹ̀gbọ́n bàbá mi ìwọ tó pé lẹ́nu bàbá mi lápẹnu bàbá rẹ̀ ìsinádì kan ní ti ẹ̀ yẹn ìsinádì míì ní títa ní ní ti ẹ̀gbọ́n rẹ̀ yẹn bóyá o tún lábúrò tí bàbá rẹ̀ sọ fún ṣùgbọ́n gbà tí bàbá rẹ̀ ń sọ fún àbúrò ẹ̀ yẹn ó ní òun gbọ́ lẹ́nu bàbá òun nígbà tí bàbá òun wá wo ẹ̀ tó wá kí ẹ̀gbọ́n wọn níbi tó ń gbé sọ pé it's not the tàbúrò rẹ tó ní pé lẹ́nu bàbá rẹ lẹ́nu bàbá rẹ bàbá tiẹ̀ lẹ́nu bàbá bàbá ṣẹ́rí pé ti tẹ̀gbọ́n ti yàtọ̀ lẹ́nu ẹ̀gbọ́n bàbá like that nítorí wọ́n ń pè ní tàbábù tí mò ń sọ níjókòó tó lọ oníkáwá máa tọpa ẹ̀ báwọn máa lè hópin aládàrọ̀ jẹ́ ti yìí tàbá wá tọpa sí àdíìsì báwọn lórí iríṣi a wà á mú ìdájọ́ hadith yẹn wá tá mọ lórí àwọn ọ̀nà tí wọ́n gbàgbà wá ta a sọ yẹn tá a kàn ra ṣàlàyé ẹ̀ kékeré yẹn ní haifu sí hati wà dọ́àtì bóyá ádá hadith sàkí àwọn hadith sahih bóyá hadith lálàáfíà ni tá a lè mọ́ sọ pé ọ̀rọ̀ ànábì lélẹ́yìí tàbí ẹ̀dí tí ò lálàáfíà táà nílé sọ pé ọ̀rọ̀ ànábì wọ́n ní iṣẹ́ kan ni àfisùn iṣẹ́ yẹn ni ìrìjá ulẹ̀ hadith ìlàmọ̀wàdí ilẹ̀ àṣìlíyà fi kútùbí ilẹ̀ hadith ká ṣe mọ̀rọ̀já àtúnyẹ̀wò hadith ọ̀rọ̀ ànábì títí títà ìlọ̀ ọ̀dá padà sí àwọn ààyè rẹ̀ ìpìlẹ̀ nínú àwọn tíra súnnà lẹ́yìn tó a bá wá ṣe yẹn tán dirasatuli isnadi wal matni káṣẹ̀ wá jókòó ti àwọn isnadi tí mo ṣàlàyé ọ̀nà tí wọ́n gbàgbà wà ń lẹ́yọ kọ̀ọ̀kan àwàwò àwàwò wọn àwò wọn tàlẹ́ni tí ń sọ̀rọ̀ tó sọ pé lẹ́nu bàbá òun ṣé tòótọ́ bàbá yẹn ló bí ẹ̀wò ṣẹ́hun jẹ́ pé ó sọ pé lẹ́nu bàbá mi àwọn kan sọ pé bàbá yẹn kọ́ ló bí o ó ń gbé bẹ́ẹ̀ ni o wọ́n rà máàkì ẹniyẹn ìwọ gan fúnra ọ̀rẹ́ ò mọ̀ pé bàbá rẹ kọ́ ló bí ẹ̀gbọ́n ẹ̀yẹn ìwọ rò pọ̀ bàbá rẹ ni àwọn kan bá ní rárá o bàbá yẹn mú sọ́dọ̀ ni nígbà tó ń rìnrìn àjò ó rí ọmọ yẹn he wọn ò mọ bàbá tó ní wọ́n tún máàkì ẹ̀ báwọn máa wọrọ. ìṣẹ́ yẹn ẹ̀rí pé ṣẹ́ bẹ̀rẹ̀ lórí ìsinádìí kọ̀ọ̀kan wà ǹjẹ́ ẹni tó sọ pé òun gbọ́ lẹ́nu bàbá rẹ̀ yẹn tó bá bàbá ẹ̀ láyé àwọn kan lè sọ pé rárá ọmọ ọwọ́ ló wà yìí tó jábúrò rẹ̀ hùn ìwọ lè sọ pé rárá ọmọ ló ti gbọ́ lẹ́nu bàbá ọmọ tó jẹ́ pé kò tí ì lè sọ̀rọ̀ ńgbà tí bàbá ti kú iṣẹ́ sinadi ni wọ́n ti bẹ̀rẹ̀ yẹn ẹ̀fẹ́ nìyẹn sọ bá wọn mo ṣe àlọ́ ọmọ wa pé ẹ̀gbọ́n rẹ̀ sọ wípé ọmọ ọwọ́ ló wà nígbà tí bàbá kú só ti lè gbọ́rọ̀ só ti gbọ́rọ̀ yé nígbà yẹn ọmọ ọwọ́ wọ́n tún ra sákú ẹ̀ mọ̀ <laughs> ṣe pé kéèké ti báwo ni wọ́n ṣe máa wá ní irú yẹn àwọn tíra wà ń ní mo rò pé ti yé ń sìn tó bá jẹ́ ti tíra kan wà ń pè ní àlè ìsọ́ọ̀bàtú fi tàmìyí ti sọ̀hábà gbogbo àlàyé tí wọ́n ń ṣe àlàyé àwáàmù ní o kìí ṣe tẹ̀yìn tó lábìlì ń bílẹ̀ ìpínlẹ̀ náà ó jẹ yóò ràn yín lọ́wọ́ tàbá padà dé clan tàn lọ ń wò lẹ́yọ kankan tó rà kò tí àtiwájú àpé mo kó tíra àtiwájú tó ga lọ́sẹ̀ mi àti ibn hajar askolani gbogbo àwọn sọ̀hábà ni wọ́n sọ síbẹ̀ ìtàn wọn àti àwọn wo lọ́mọ kéhù wọn bóyá nìkan sọ pé òun gbọ́ lẹ́nu abdullahi abbas alọ́wò tíra yìí àwọn wo ló gbọ́rọ̀ lẹ́nu abdullahi abbas àwọn irú àbú ọ̀rọ̀ ìrọ̀ ń sìn kìí ṣe ó kọ nìyẹn abdulrahman ló kọ rẹ̀ kùnà sọ mọ̀rùkú tí wọ́n sìn irú àbú bá kiri olóòkọ ṣàbẹ́mọ̀ polóòkọ ó mọ̀ ọkọ rẹ̀ kí ni abdullahi so ó lè jẹ́ kó ní lákọ̀ọ̀bù àpèjẹ́ kan àwa lọ wò ó sẹ́nìkan bá sọ pé lápèjẹ́ àwa tó lọ wò ó só wà ń bẹ̀ tí ò bá ti sí ń bẹ̀ wọ́n ó sàkú ẹ̀ wípé kò sí lára àwọn ọmọ kí àbúlá ìbúná àbá sí gbolódi wá rọ́rọ̀ rẹ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì sówà náà àwọn tí máa jókòó ṣe pé bẹ́ẹ̀ ṣe jókòó ní ìsìn tí mo ń ṣe alkọ ẹlòmíì láàjọ tá a ti bẹ̀rẹ̀ kó pàjẹ́ ṣé máa ń wà ní jókòó àbúlá ìbúná àbá ní máa wà good ǹjẹ́ ó wà nínú àwọn tábìlì ibn Abbas yọ̀ǹda fún pé ọ̀rọ̀ tó bá sọ ó lè máa sọ káàkiri mo wọ́n máa ń sọ eléyìí ni o nítorí àwọn nǹkan tó ń lọ láyé bí mo ṣe sọ lónìí àwọn èèyàn ò mọṣẹ́ tí irú àwọn Albani yẹn ṣe olófà tẹ́lẹ̀mí Albani wo nìyẹn àwọn bàbá wa gan-an wọ́n mọ kéwù jù ó wà náwọ́ sí bàbá ẹ̀ tó lè ṣe iṣẹ́ tí mò ń sọ yìí ṣé gbogbo West Africa tíra àdízì àkọ́kọ́ tí wọ́n kọ́ mọ̀ ni muwatọ̀ ìmọ̀ Malik muwata kò sẹ́ni tó mọ Bukhari kò sẹ́ni tó mọ Muslim ńlá ẹ̀ tí gbọ́ lẹ́nu àwọn bàbá wa ti tẹ́lẹ̀ muwata ni tíra àdízì fi hàn mọ̀ lẹ́yìn yòókù tíra kí ni Maliki ojú ọ̀nà Maliki ni tòmí tí bàbá mi ti wá rí ó sọ fún wa so wọ́n wá rò pé só wà àwọn torí pé ìgbà ní àwọn èèyàn máa ń wà níjókòó àáfàá báyìí ṣùgbọ́n àáfàá yẹn kò ní kà sí ẹni wọn ò ní fún ní jaza ìyọ̀ǹda láti máa sọ̀rọ̀ àwọn torí wọ́n mọ̀ pé ó ní kòbókòbó ni tàbó ní kébékébé yóò fi kún mùnáfìkì ni wọ́n mọ̀ wọn àwọn mùnáfìkì kan àwọn àjókòó sí yẹn káwọn àwọn afọ́ọ̀rọ̀ àsápẹ̀ pé kò sí nínú àwọn tí wọ́n fún ní yọ̀ǹda pé a lè gbọ̀rọ̀ wọn lẹ́nu ẹ̀ nínú rẹ̀ wọ́n lọ lọ wò pé ǹjẹ́ ẹni yìí muhasiru ni tó wà láyé nígbà tá a fàyẹ̀ wà láyé ẹlẹ́ẹ̀kejì sẹ́lù kan wọ́n ń gbé tí wọ́n bá ń gbé lù kan sí máa ń lọ jókòó ẹ̀ tẹ́tí láwọn jẹ́ táwọn fàyẹ̀ ń ṣe ìsinádì nìyẹn o tí wọ́n bá ti wá yanjú ẹyọ kan tán báwọn wọ́n tún mú ti kejì wọ́n tún mú ti kẹta òní táàfà yìí sọ pé fún mọ̀dìrọ́ sátúlì ìsìnàdí wàlìmátìní ìsìnàdí ni wọ́n ra yanjú yẹn wọ́n ṣẹ̀tún wá lọ sí mẹ́tùnù mẹ́tùnù ní text àdísì yẹn gangan kí ló sọ o là ń pè ní ilmu riwaya tán wà ilmu dìrọ̀ọ̀yà riwaya wà dìrọ̀ọ̀yà àwọn mí ò ní dìrọ̀ọ̀yà wà riwaya rìwáyà ni mọ́tìnì yẹn dìrọ́yà ni mọ́tìnì ẹn tó lè ṣe méjèèjì lẹ́yìn tó ti wo gbogbo àwọn àwọn túrùkù yẹn tó wò tán ẹ́ nínú mọ́sídárì ẹyọ kan bí a ti sọ èbò sọ́rí tí ó tún bọ́ sínú sọ èyí muslim sádìsì yẹn wà ń bẹ̀ ó wà ń bẹ̀ yóò tún lọ wo ìsiná díẹ̀ ṣé àwọn ìsìnàdì tó wà nínú ti muslim yẹn tó bá ti bukhari mu ẹbí yóò tún ṣiṣẹ́ lọ rẹpẹtẹ yóò tún wá bọ́ sí Abu Daud yóò tún ṣiṣẹ́ yìí yóò bọ́ sínú Nasai yóò ṣiṣẹ́ yìí yóò bọ́ sínú Tirmidhi yóò ṣiṣẹ́ yẹn ó di mélòó márùn yóò ṣẹ̀ wá lọ sí Ibn Majah yóò ṣiṣẹ́ yẹn ó là ń pè ní kútùbù síta yóò tó wá ṣe ìtìkọ́ọ̀l yóò lọ sínú dárúmé yóò ṣiṣẹ́ mu yóò lọ sínú musnad imam ahmed yóò ṣiṣẹ́ mu yóò ṣẹ̀wá tún lọ bẹ̀yákì yóò ṣiṣẹ́ mu gbogbo àwọn tíra àwọn musonaf káàkiri yẹn musonafat tí wọ́n bá ní mùsùlùmí náà fáàfin ẹ̀ tó nítumọ̀ mi ò ṣùgbọ́n bí èké ìmọ̀ mo kàn ń gbìyànjú láti sọ iṣẹ́ tí Sheikh Al-Albani ṣe ni mo ní tẹ̀yìn bá fẹ́ ra wọn iṣẹ́ yìí dáadáa kó lọ́wọ́ tíra tẹ̀ ń pè ní èrèwá olùgọ́lìl èrèwá olùgọ́lìl Sheikh Al-Albani èrèwá olùgọ́lìl àwọn anyway ó wà ń bẹ̀ ẹ̀rì tí ó ṣe takrí takrí takrí takrí tíra kan ló ṣe lé lórí o. Hmm? lẹ́yìn yẹn yóò ṣẹ̀ wá mú ìdájọ́ wá pé ṣáàdìsì tó lálàáfíà bí ò lálàáfíà àwọn kan lè sọ pé ò lálàáfíà wọ́n ló lálàáfíà ìdí táwọn fi ní ò lálàáfíà ni pé tọ̀rí ìkù kan ni wọ́n rí òun ni ó tún láwọn túrúkù ní òun ló fà tí wọ́n fi sọ yí pé àmì yàtọ̀ tàkìrí ìjìnlẹ̀ àdìs kí ni pàtàkì iṣẹ́ tá a sọ yìí wọ́n ní tẹ̀míyíṣu àtẹ̀míyíṣ bẹ́yìnà sọ̀hí wọ̀tọ̀ì láti ṣòpin yàánú àdíṣ tó lálàáfíà ọ̀rọ̀ ànábì tó lálàáfíà àti tí ó lálàáfíà tó rá lómi ní ah, ẹni bàbá kan ó sọ fọ́mẹ̀ ẹ máa mẹ́ni náà ti bá dákọ̀ wọn bọ̀ mí ní dákọ̀ wọn kó mọ́ lọ jẹ́ kó mọ́ bà lọ jẹ́ ìyẹpẹrẹ fún bàbá wọn tí bàbá wọn sọ pé ah, ìwọ sọ pé ọ̀rọ̀ ànábì dọ̀ìf láìf ọ̀rọ̀ ànábì ilẹ̀ pé kèfèrí ní ẹ́ ànábì sọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ ànábì ilẹ̀ lẹ́ntọ́lọ̀ ń sọ pé wà mẹ́yà ń tẹ́kù á ní ilẹ̀ àwá ànábì sọ̀rọ̀ fẹ́nu ẹnìkan ti sọ fẹ́mi náà rí dáadáa direct báyìí nígbà tó sọ pé hàdà àdìsùn gairu sahih àdìsùn gairu sahih àdìsùn yẹn حديث موضوع فالحديث الموضوع هو الحديث المقدوب على رسول mo ní àdíìsì yẹn kí epo kan ó lẹ nìkan àdíìsì irọ́ ni àgbélẹ̀rọ àdíìsì ni kí náà ń pè lágbèrè lẹ̀rọ àdíìsì àdíìsì ta ń parọ́ rẹ̀ má nàbí mo tún ní ànábì ń purọ́ ní rárá kì í ṣe bẹ́ẹ̀ mo fẹ́ ṣàlàyé ṣùgbọ́n kò lè farabalẹ̀ gbọ́ kí ni ìdí tá a fi sọ ẹ́ pé àdìsí yẹn àdìsí rọ ni torí pé ńgbà tá à ń ṣe wàhálà táwọn afá aládìsí ń ṣe wàhálà lórí ìsiná tí wọ́n ti rí àwọn òpùrọ́ nínú àwọn tí wọ́n gba ọ̀rọ̀ wá kábíb minaruwa fi ìsinájìhì kábíbùn au kábíbán òpùrọ́ kan wà ń bẹ tàbí wọ́n jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó pùrọ́ bá sọ ìwọ gan fúnra rẹ̀ ṣé ẹ ń gbàgbọ́ náà lù lẹ́yìnsà bí fíkọ̀ kìí ṣẹni tí a fi ọkàn tán àwọn hadith kan wà tán ní hadithun da'if lakin da'fu ushadid hadith tó lẹ tó tún wá lágbára ní ádá ya'ni la yartaqi ila madha ìlà hasani li ghayrihi hadith yẹn ò lè lálàáfíà ní gbogbo ọ̀nà tẹ́ẹ̀lẹ́ kò lè kọ̀wá ara wọn wọn ò lè fúnra wọn lágbára lè á nà fi ìrọ́jú ló ń torí pé wà ní hadith yẹn ẹ́ mùtáhámú bìlì kádìbì ẹni tí wọ́n fi ẹ̀sùn irọ́ tí wọ́n fi kàn wọ́n ti fẹ̀sùn jókòjókò rọ̀ wọ́n fi kàn tí àkọ́kọ́ yẹn wọ́n ń bélé òkúrọ́ kò síyèméjì láti pé hadith ẹ̀ ní àgbélẹ̀rọ eléyìí wọ́n fẹ̀sùn pé máa parọ́ kàn sọ ànílé sọ pé àdìsí yẹn àgbélẹ̀rọ ni àmọ́ o àdìsí ń lẹ lílẹ̀ rẹ̀ wá lè gbé dé pé ó lálàáfíà ọlọ́run ṣàánú wa wọ́n ní nínú àmìyà rẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì fáhàmù kún wá ti ìzìláàlì bìlẹ̀ hadith fáhàmù kún wá ti ìzìláàlì bìlẹ̀ hadith àgbọ́yé quwwatul istidlal bil hadith ìmọ̀ fi àdíìsì ṣẹ̀rí ọ̀rọ̀ ká gbọ́ bó ṣe lágbára tó ká mọ̀ fi àdíìsì ṣe kí ni ẹ̀rí ọ̀rọ̀ tá bá wà níbi ìkómọ tàbí bí ìgbéyàwó tàbí bí àwọn ètò ní ìtàwọn àfá àbá wà ń bẹ̀ wà kàn dédé gbọ́ ó gbọ́ táwọn àfọ́ ò ní lànà àádà tún wàlẹ̀ ọ̀gọ́ ìrìnà àádàtùn àwa níṣe tiwa o àwọn míì náà níṣe tiwọn wọ́n wà á sọ bí ẹnpá náà bí ilé sọ bẹ́ẹ̀ ìní ẹgbọ́ tí wọ́n sọ wípé dúr kàmọ́ tàdúrù dáa ìwọ náà yí bí ìgbà ṣe ṣe kí ni bí ìgbà ṣe ń yí wọ́n ti gbẹ́sẹ̀ lé wọ́n ní mo ti gbọ́ táwọn kan sọ pé ànábì sọ wípé ká máa yí bí gbà ṣe ń yí ní program nígbàtí mo kọ́ dé lù wọ́n rí gbọ́ dáadáa màá kàn lanu báyìí ìtọ́ òfẹ́ jábọ̀ àmọ́ ṣé ìnáwó ń gbà náà ni wọ́n lù yàn débi pé ojú èèyàn ó wù mí tí mo bá sì lè lù ọ́ ọ̀rọ̀ rẹ wọ́n àti kéèyàn bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ àwọn kan ní ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n bí mọ́ gbọ́ yìí tó bá yá àwọn náà ò ní tí wọ́n bá ti ṣe ni tí wọ́n bá ti rí yàn àmọ́ wọ́n á rí pò sí bẹ̀ wọ́n ó nà yẹ wọ́n ó nà panusẹ̀. so ìmọ̀ ṣe pàtàkì láti fọn ká torí pé bí màá bá ń ṣe ń ga sókè tí ń fọn ká sí ni irọ́ ò mọ̀ ṣe kí ni ni ó mọ̀ parẹ́ àmọ́ irọ́ máa ń kọ́kọ́ lagídí o irọ́ ṣe kí ni ikọ̀ máa lagídí ṣùgbọ́n tó bá yá yóò kú fínfín nígbàtílẹ̀ bá ti mọ́ àgbọ́yé ìmọ̀ ṣe ẹ̀ fi ọ̀rọ̀ ànábì ṣẹ̀rí bó ṣe lágbára tó ṣe tó bá mọ̀rú ẹ̀kọ́ ìní ìsinjẹ́ àgbé tó bá lánàbì sọ báyìí kò ní jiyàn tí wọ́n fi fàdájọ́ dé àdé tẹ́nìkan bá sọ̀rọ̀ yóò kàn yín mú sí ni ẹlẹ́ẹ̀kẹta máàrífà tó túrúkìlẹ̀ hadith wà tìláàfì rìwàyà mímọ̀ àwọn ojúpọ̀nà hadith àti bí wọ́n ṣe yapa wọn ọlọ́run ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ hadith mú wá ní jókòó tó lọ ìnámẹ̀lẹ̀ àmẹ́lù bí nìyàt wà ìnámẹ̀lẹ̀ kó lè múrí hìn hadith Muslim tàwí ìsìnàdì ẹ̀dọ́dọ̀ Imam Bukhari akànrà sáré wo ni òkè pa àwọn gangan dáadáa awo ti Muslim àwọn ìdọ̀fíyà rẹ̀ awo tàbú Dáúd awo ti Tirmidhi awo ti Nasa'i awo ti Ibn Majah Imam Ahmad àríwò ń jọ́nà torí pé kò sí Musnad Imam Ahmad lọ́ọ̀mí ṣùgbọ́n wà ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ó ń forí sọ sàábẹ̀wò Umar bónil Khattab radiyallahu ta'ala anhu bẹ́ẹ̀ náà ni Dárúmí gbogbo rẹ̀ Bayhaqi gbogbo rẹ̀ makhtilafil kutub ayé al-masādīr tó ń ti pé ààyè àwọn tíra àdísì ìpìlẹ̀ gangan tá a ti mú àdísì yẹn jáde jami'u riwayati ta'udu ila tariqin wahidin asliyin gbogbo bí wọ́n ṣe gbà á wá yẹn gbogbo ẹ̀ ló lọ forí sọ tàbó ṣẹ́rí padà sí ojú ọ̀nà ẹyọ kan ṣoṣo ta ló forí sọ Umar ọmọ Khattab ta ló gbọ́ lẹ́nu Umar ọmọ Khattab Alqama bónú kí ni wakọ́ àlẹ́ sí àbí bí wakọ̀ lẹ́yìn rẹ̀ muhammadu bunu ibrahim àtẹ́ìmí lẹ́yìn yahya bunu sa'id al-asori ìyẹn pé ìsinmẹ́bíẹ̀ ibi tó ti wá ní yáyá bunu sa'id al-ansori lọ́sọ́dọ̀ muhammadu bunu ibrahim lọ́sọ́dọ̀ alkoma padà sọ́dọ̀ umar bunu khattab gbogbo wọn láti orí yahya bunu sa'id ìgbẹ̀ ni àwọn oríṣiríṣi èèyàn tí wọ́n ń gbà wá ṣùgbọ́n àwọn eléyìí ẹnu kò lórí ẹnu sọ pé tọ̀rí kún wá ojú ọ̀nà kan náà lọ́gbà wá kò wá lẹ́nu sàábẹ́ mi yàtọ̀ sí Umar bin Khattab kò wá lẹ́nu tábì kankan yàtọ̀ sí Alqama tónú Waqas al-Laysi kò wá lẹ́nu tábì Muhammad bin Ibrahim àtẹ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni àwọn wa tàbí wọ́n sọ nípa àdís pé tafarọ́dà bí Yahya bónú Sa'id ànìyànbí yí sallallahu alaihi wasallam súnmọ̀ ń tàṣàrọ̀ áníhù ìntìṣàrọ̀ wà sí à ẹni tá ń pè ní Yahya bónú Sa'id Yahya bónú Sa'id al-Ansari ni wọ́n fọn ká tó ń gbà wá ọlọ́run ó ṣàánú wa ọ̀ tó ti yé wa ń sìn ọlọ́run ó ṣàánú wa àwọn àfáà wa ń béèrè lọ́wọ́ wa yí pé lìmáàdà tààtàmù àwọn lìmáàdà nààtàmù bíhà ulumul hadith kí ló dé tí ulumul hadith ìmàdís lìmáàdà tààtàmù bíhà bí túrùkì kí ló dé tí science of hadith fi pàtàkì ìmọ̀ta ń pè ní turkul hadith part ojú ọ̀nà tí hadisi gbà wá èé ṣe tí ìmọ̀ ìjìnlẹ̀ nípa hadisi fi kàákún wọ́n nílé anàmà àrífàtà túrúkí tù sáàìdù fi mọ̀ yẹ́lì torí pé ká mọ àwọn ojú pọ̀nà tí hadisi wá a máa ràn wá lọ́wọ́ níbi àwọn nǹkan wọ̀nyí alákọ̀ọ́kọ́ tẹ́kúyátulẹ̀ hadith a lè rí hadith kan kó jẹ́ pé ìsinádìí ẹyọ kan mọ́kọ́ àti sàlàyé tí ń jẹ́ ìsinádìí àwọn tó gbà wá bí wọ́n ṣe so mọ́ra wọn pé dọ́dọ̀ ànábì káwá rí pé àwọn tó gbà wá gbé wọn ò dépò ẹ̀ntà àlìsọpọ̀rọ̀ wọn lálàáfíà fàáì lè dáàtì mọ́wọ́ àdéṣù sọ́yìí àdísì lẹ́rìí rọwáhú adìlún sáàmùdọ́f àmìsìlìhì ìlàmùntàhà wàlá miyàkún ṣáàdán wàlá mu'allala definition hadith sahih alhadith lẹ́rìí sórí pé ìníwé kankan wá jídí mi ká ó ti pẹ́ tí mo ti há sórí òun gbà tún èèyàn máa há sórí ni o ìjọ tó bá ṣẹlẹ̀ tó ní à ah, ó dùn mí pé kò sí tíra mi bí lónìí <laughs> ìyẹn kọ́ ni wọ́n ń pè ní mọ́ ìlìmí máa rí àìtù máa yàmọ́mtù yàmfà òní in kúntù fi súkì káàná ìlìmí máa rí ìlìmí máa rí ìmọ̀ mi kìí ṣe kí ni ìmọ̀ ilmi fi sùndùk ìmọ̀ ní àkótí kọ́ ní màmí ilé ní rí àìtù máa yàmọ́mtù yàmfà òní ìmọ̀ mi ń bẹ pẹ̀lú mi gbogbo bí kíbi tí ń bá lọ ló ṣe mí ní kíni ló ń ṣe mí láǹfààní ṣé ìwádìí mọ́ ń ṣàfihàn àbí mo rí pé ó já ń wò pé <laughs> àbáyé tó bá jẹ gi ìwádìí mọ́ ń ṣàfihàn kọ́wọ́ mi bá tẹ̀ ọ́ nítorí ẹgbẹ́ àwọn ẹ̀kọ́ yẹn tó ó mú oje mú ó kàn ó na ń ṣẹlẹ̀ tí èèyàn bá ti mọ nǹkan kan dáadáa tẹ́nìkan bá sọ̀rọ̀ pẹ̀lú yóò na ohun tó wá ṣe mistake náà kò mọ́ jàre ó kàn ó jí gbọ́ǹbì kan ní ọlọ́run sànù wa tó ríra ní ah ó dùn mí pé kò sí síra mi bí àkà ní ìsìn ẹni ẹ̀dẹ̀ ti ṣe àwọn èèyàn lọ́nà lọ so hadith sahih hadith tó lálàáfíà ni àlẹ́ hadith lẹ́ni rọwá ú abdulun onídéédé adilun tún ní ẹni tó lè há nǹkan sórí dáadáa tẹ bá sọ pé olú lọ gbà wá kò ní sọ pé olú gbà wá olú lọ gbà wá náà ni ó wí kò ní sọ pé olú gbà á wá olú lọ rèé gbà á wá ni ó wí sẹgbẹ́ yàtọ̀ wà láàrin olú lọ rèé gbà wá àbí olú gbà wá lọ rèé ó wà ní fáàmù dọ́pù bí ó ṣe mú nù ṣùgbọ́n tó yá pé kọ̀fíìfù dọ̀ ẹni tí bó ṣe lè hàn kan sórí ó lè mọ ńlá ayẹ hmm? òun èṣì hadith sọ̀yìn so mọ̀rọ̀ wá adìlẹ̀ táàmù dọ̀ amis lihi èyí tó sọ ẹni tó tún sọ fún irú èèyàn bíi tiẹ̀ ní ìlàmùntàhà títí débi tí hadith yẹn àwọn tó gbà wá parí sí yẹn pé látorí ànábì sàábé sàábé pábì tó gbà wá fáàmù dọ́ọ̀kì ni adìlò ní títí tó fi wá dórí ibi tí mọ́sítàrù ní tí àtàtì ń rí bí a nùsọ̀rẹ́ bùkọ́rí wọ́n tún wá ní wà lámìyà kúnnù ṣáàbán wà láàmù àìlálà kò ní máa fi ìṣùdùd ìsọ́pẹ̀ ní ṣáàbù ní strange kò ní sí èyí tó jẹ́ pé yóò yàtọ̀ sí tàwọn yòókù nígbà míì àwọn tó sọ̀rọ̀ wọ́n gba àdìs kan wá gbogbo wọn ni wọ́n jẹ́ ẹ̀ńtà àfọkàntán wọ́n sì lè há nǹkan sórí dáadáa àwọn bíi márùn-ún eléègbà tẹ̀ eléègbà eléègbà ṣùgbọ́n tẹnìkan ni wọ́n wá lọ yàtọ̀ sí tàwọn mẹ́rin yòókù àwọn márùn-ún ló gba nǹkan yẹn wá mo rò pé tí wọ́n ń sìn gbogbo wọn sì ni àwọn tá a tí wọ́n lè há nǹkan sórí dáadáa ṣùgbọ́n ọ̀kan nínú wọn tó ń tí bó ṣe lè hàn kan sórí dáadáa yẹn in tó gbà wá ya pa síta àwọn mẹ́rin hadith rẹ̀ yẹn a ní sọ pé irọ́ ní ń pa a pé torí pé ẹni bá lè gbádànù ní torí náà ó wà ṣáà ọ̀rọ̀ tí ẹ yàtọ̀ síta àwọn it's a strange strange relation or strange narration tí ẹ ti yàtọ̀ síta àwọn yòókù wọ́n wà lọ fún hadith ẹ̀yẹn tó ń ti pé definition sọ̀hí ni wọ́n wà lọ pè ní dọ̀í kí ló jẹ́ kó dọ̀í ṣùdùt torí tí ẹ yàtọ̀ sí àwọn mẹ́rin yòókù tó nìkan ó mọ̀jọ́ àwọn mẹ́rin yẹn lọ ni ó tún wá yàtọ̀ sọ̀rọ̀ ziyada sí kọ́ọ̀ àìdébẹ̀ yẹn o bẹ̀rẹ̀ pé kìí ṣọ́rọ̀ àdìs mú kọ́ bí wọ́n tíra ìlànkà ló gbé wa lọ bẹ̀bọ̀ mo ní mo fẹ́ ṣàlàyé ká lè mọṣẹ́ táwọn alibá ní ṣe sẹ́ǹkan àti gbọ́ báwọn kan sọ pé Albani àti bàbá àwọn ẹgbẹ́ ni kódà àwọn bàbá àwọn ju Albani lọ tó bá jẹ́rú iṣẹ́ káwà lọ wo gbogbo iṣẹ́ táwọn bàbá ń ṣe bóyá ríru ilé ń bẹ̀ bóyá lè rí kò sí ń bẹ̀ hákù nìyẹn ẹnìyẹn ẹnìyẹn wà ní ṣáàgùn wọn ni hukumu àdìsí yẹn tọ́ yìí irú ẹ̀ ló wà nínú àdìsí tá a bá fẹ́ san ìrun padà tánàbí sallallahu alaihi wasallam sọ wípé tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́rùn-ún hmm? ó ní látàtù sọ̀láta wà antum tasra'un ẹ má lọ darapọ̀ mọ́rùn lẹ́ni tó ń sáré wàtúhá wà ń tún tàmṣún ẹ darapọ̀ márùn lẹ́n tó rìn ẹ má sáré kìtìkìtìkìtì fàmẹ́ àdìrọ́kùtùm fàsọ́lù èyí tẹ́ ẹ bá bá nínú ìrun yẹn lẹ́yìn imam ẹ kí wà mẹ́ fàtàkùm fàtímù èyí tó bọ́ fún yín bá yẹn ẹ pé ìrìwáyà ní ìwá wá tó sọ wípé wà mẹ́ fàtàkùm fàkòdù èé tí ẹ̀ bá yẹn ẹ san padà ṣùgbọ́n èyí tó sọ pé kẹsàn yẹn ṣáàdùn ó takò ẹgẹ́tẹ̀ ó tẹ́jì ó yàtọ̀ síta àwọn yòókù yẹn ìdínà pé dọ̀ífù nìyẹn tó ló jẹ́ pé ìrun sísan kọ́ ni tàbá bárun ìrun pípé ni kí ni ìtumọ̀ pé kí ni yàtọ̀ láàrin méjèèjì ó yàtọ̀ o fún àpẹẹrẹ ìrun rákà mẹ́rin ó wá bá wọn lórí rákà tó kàn ẹjá mú ìrun ìṣáì mọ́sàlá fàpẹẹrẹ rákà mélòó ló bá mẹ́ta tó bá jẹ́ fákúdú ni ó san padà ní o ó bá rákà ó táyé pé ó san padà tẹ̀mọ̀ tó bá dìde rákà àkọ́kọ́ ó bá ó kàkí ó sókè rákà ẹlẹ́ẹ̀kejì ó bá ó kàkẹ́ ó sókè ó ṣẹ́gẹ́tẹ̀ ráka ẹlẹ́ẹ̀kẹta ó dìde ó kà fátíà nìkan ṣùgbọ́n bá kó fẹ́ pè ní ráka kẹta tó bá yẹn ni ráka àkọ́kọ́ tiẹ̀ you want to complete it you are not retaining àdìsí tá a sọ pé lálàáfíà yẹn ni pé complete it èyí tá a sọ pé wà ṣáàbì yẹn tó sẹ́yìn yẹn sọ pé repay it so you are not repaying ṣẹ́ńjì ò bá nímọ̀ nípa ìmàdìsì tí a sọ pé àbá ní ṣiṣẹ́ lé lórí yóò lè tó bá wù wá la lè ṣe kò ní mọ̀ pé yẹn ṣá yóò dé ànábì sọ́báì ànábì sọ́báì ah, ọ̀rọ̀ ànábì ọ̀gá ọlọ́run mi ìfẹ́ kó jáde lẹ́nu mi ìfẹ́ mo ṣe lè fẹ́ ṣe sọ lẹ́nu ẹ̀ lọ́run ah, ọ̀rọ̀ ń kò yé yẹn gan tó sọ báyìí bí kùránì ní wàbí áwùsìkún lápàlá tí ń ṣe ẹ̀yìn ẹ̀wòye yóò bá bẹ̀rẹ̀ sọ̀kọ̀kúsọ àti ra àwọn tó sọ bẹ́ẹ̀ rí o ti àdíìsì ọ̀n gan takora wọn ó sọ ilé ń bẹ̀ yẹn wọ́n ló tún sọ ilé ń bì ah, wàhálà àdíìsì gan ti pọ̀jù kákúkú gbélé kámọ̀ owó kùránì pọ́nbélé ṣèbí kùránì gangan lọ́lọ́run fi ránà bì sí wa múlẹ̀ tún kíra dì wàhálà ni ó di wàhálà lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni kò lẹ́kọ̀ọ́ ẹ̀ ìyẹn ni Umar bin al náà ti sọ tẹ́lẹ̀ sàyà àti ẹ́ àkọwàmùn yàtíkùm àkọwàmùn bi kitabillah ẹ́ àwọn kan ń bọ̀ wọ́n ó máa bá yín ṣe fàǹfà wọ́n ó máa bá yín jiyàn nípa tírà ọlọ́run ní Qur'an Umaru ní fàkùdúhùn bí súnà tọ́rọ̀ bá ti di fàǹfà súnà ní kẹ́ kò wọ́n lójú fa inna ashaba sunnati a'lamu bi torí páwọn onísúnà ló nímọ̀ jùlọ nípa tírà ọlọ́run nípa Qur'an ó tẹ̀síwájú nù bùrùwáyà ní pé àyátí mùsùnà tú àyà fàdúhà súnà ni wọ́n lára láti há sórí ó ní wọ́n lára láti mójútó láti kẹ́kọ̀ọ́ ẹ̀ ló jẹ́ páwọn àfá aládìísì òpọ̀ tá a ń sìn ládùúgbò yín nílùú yín ẹ wo iye àfáà tí eléyìí bá ti dá orin ẹ wo àwọn tí ó tún gbé eléyìí ó tún orin ní ìwá ní wa máa ń rí nílá ìyọrù orin nìsìn tó bá ti dá orin kẹnìkan ó gbébọ̀ ìwọ jẹ́ káàfà kan kó tàdí ò ní rẹ́nì kankan tí ó jẹnu tó bá ti yọ ànàbí rẹ̀ látọ̀ fẹ́ tàbó ti ẹ̀ lọ bẹ̀rẹ̀ lórí tábì tábì ló mú wá tó wá dákọ̀ tábì tó tẹ̀lé tó àṣẹ̀ dárúkọ gbogbo èèyàn ó dákẹ́ ni ìwọ jẹ́ ó mọ́rin kan wá bó ṣe dùrẹ́ dì ni àwọn bíi mẹ́wàá ó ti gbé ṣírùjà ìlú wọn ó kà á mọ̀kọ́mọ́júlẹ̀ àrírí ọ̀rọ̀ ó gbé bọ̀ ẹjẹ́ wọ́n bẹ̀rẹ̀ àdí súnà ni wọ́n lára láti mójútó ṣékà Al-Albani náà sọ́nu tíra wọn tàhímù àláti tọ́rp tàhímù àláti tọ́rp irinṣẹ́ orin ìjẹ́wọ̀ rẹ̀ ìwọ̀ irinṣẹ́ orin wọ́n sọ bẹ́ẹ̀ torí fáwọn àfáà kan ní Egypt àwọn lọ ń ṣe irinṣẹ́ orin lẹ́kọ̀ọ́ ta lè gbọ́ jìtá ta jìtá dáadáa àwọn irinṣẹ́ orin bíi mazamir máàkù àwọn táǹpè ní musical instruments that are string instruments string àwọn tó jẹ́ pé bíi wáyà ni irin ni wọ́n fọwọ́ ta irú rẹ̀ ni móló irú rẹ̀ ni gòjé tí ò bá ń pè ní dòjé ajá bàtà dí dòjé kìí ṣe gòjé o ìjà haúsá ni dí dòjé irú rẹ̀ ni jùtá àtàwọn kan tí ìlú kan wà ń bẹ̀ mo gbàgbé orúkọ ìlú yẹn gbà kan ọmọlú pípípì ó wá níbi irin tí ń rí wájú wọ́n tún máa ń ta sí ságídí gbogbo wọn orúkọ ìlú mú ti gbàgbé orúkọ ìlú yẹn àwọn tó jẹ́ pé bí wáyà ni àwọn kan bẹ tó jẹ́ pé aláfẹ́gùn ni they are not string instrument ṣeye atẹ́gùn ni wọ́n ó fọn sí ni wọ́n ń pè ní fèrè oríṣiríṣi fèrè ló wà trumpet ok ìkan wà tó le gbòǹgbò báyìí tó yí báyẹn eh, kí ló kọ rẹ̀ àti bàbá ń lọ àtàwọn oríṣiríṣi ìlú ṣèkà aládá ní àárọ̀ mú ní ṣẹ̀rí àpè ó sì kọ́ àdìgbà àwọn àfá àwọn kan wá ní kìí ṣàárọ̀ ó wá láwọn àfá àyẹ́ ní ìwọ̀n ò mọ̀ nípa hadith ó ní wọn ò ṣe kí ni wọn ò mọ̀ nípa hadith ó sì gbọ́ta bá ń sọ̀rọ̀ kọ̀wáìt fìkìyà ni ẹ́ tàbí usuliya à pàápàá àwọn ọmọ hadith ọ̀rọ̀ ó dàrú yóò dogo sọ́lọ́n kó ṣàánú wa so kéèyàn pé ibẹ̀ mo ti lọ o kéèyàn pé irun yóò wá jẹ́ pé rákà tó kọ́ báyẹn ni rákà àkọ́kọ́ tiẹ̀ irú ẹni tí ọ̀rọ̀ àdìsí yẹn yé kò ní béèrè wo ni wọ́n ń kí kelo wọn wà kò kán rákà tó ń kí ni ó ṣe kí ló rọrùn jù torí ẹyọ̀ kan ló bá irun wo mo fẹ́ kí ìṣá mẹ́ta ló kù tí ń fi kún ẹyọ̀ kan tí mo bá ní rákà àkọ́kọ́ mi tí ẹ̀ bá dìde kí ní ó kà fàátíà yóò kà súra yóò sì kà sókè ẹlẹ́ẹ̀kejì ti eniyen bi yóò jókòó yóò ṣe tàṣáhùd yóò wà á dìde rákà ẹlẹ́ẹ̀kẹta ti ẹnu yóò ṣẹ̀ wá ka fàátíà jẹ́ẹ́jẹ́ yóò tó dìde rákà ẹlẹ́ẹ̀kẹrin fàátíà jẹ́ẹ́jẹ́ ìmọ̀ wo ló yẹn yẹn ìmọ̀ hadith ọlọ́run ó ṣàánú wa o torí náà àwọn àfáà ní tẹ́kúyàtùlẹ̀ hadith ìdàjá àtìláwò túrúkún mùtàádìdá kọ̀wìyá ìrìtàkọ̀ ìlàsọ̀ ìhí àwọ̀ hasani tí a bá rí hadith gan hadith a rí pé ọ̀nà tó gbà ju ẹyọ kan lọ ó wá látọ̀dọ̀ a bí ìgbà lẹ́nu ẹ̀ sí ìgbà lẹ́nu ẹ̀ bí ìgbà lẹ́nu ẹ̀ báwọn ṣe lórí ọ̀dọ̀ ànábi ṣótíyé eléyìí wá láti kí abidjan ti di ìjì kí lí lí ìgbà lẹ́nu ẹ̀ ní ìgbà lẹ́nu ẹ̀ ní ìgbà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn méjèèjì yìí o kò sókùrọ̀ nínú wọn kò sì sẹ́ni bá fi ẹ̀sùn òpùrọ̀ kàn in tó kàn ṣẹlẹ̀ ní wípé bí wọ́n ṣe lè hàn kan sórí ni kò lágbára hadisi àwọn méjèèjì tó jẹ́ hadisi dọ̀ífù yẹn yóò wá di hasanu lè rọ ìrírí ilé yóò wá di pé hadisi yẹn náà dá nítorí pé kí ni a tún rí ọ̀nà rú rẹ̀ ní tí àgbà wa tó yàtọ̀ sí ti wọ̀nyí gbọ́rùkú díẹ̀ wa ibẹ̀ èèyàn nìkan ní kàn tó ti lálàáfíà náà nù àlè lónìí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kashful ilal kashful ilal kọ́dí yázharu fi tọ̀rí kìrọ́wìn tọ̀ífún ọ ìtìláfún filimẹ́tìní fàyí ọ̀rọ̀ fìlìkọ́tọ̀ mo ni mo ṣàlàyé lẹ́ẹ̀kan nígbàtí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé ọmọ kan gbọ́ lẹ́nu bàbá rẹ̀ pé bàbá wọn kẹrin tàbí tó ṣe ẹbí wọn yẹn sílẹ̀ tó kọ́ délù yẹn orúkọ tí ń jẹ́ ní eku ẹ̀dá tí mo ló gbọ́ lẹ́nu bàbá ẹ̀ ó ní bàbá òun gbọ́ lẹ́nu bàbá tiẹ̀ bàbá ti bá òun mo ní àmọ́ ń gbàtẹ́gbọ́n rẹ̀ ó sọ ó ní òun gbọ́ lẹ́nu tani ẹ̀gbọ́n bàbá òun torí pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá òun lòun gbé ìbàbá àbúrò ó sọ kí ló ń sọ ń tiẹ̀ ó ló ń gbọ́ lẹ́nu bàbá òun ṣùgbọ́n bàbá sọ wípé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá lòun ti gbọ́ òun ò gbọ́ lẹ́nu bàbá tiẹ̀ ìgbà táwọn èèyàn tó wá lọ kojú bọ̀ àdìsí wá ní ẹni tó sọ pé bàbá òun ló ń gbọ́ lẹ́nu ẹ̀ kèé sọ ọmọ bàbá yẹn wọ́n rí he ni wọ́n wá mú wá ń gbé bẹ̀ kèé tó jẹ́ àbúrò rẹ̀ yẹn tó ló ń gbọ́ lẹ́nu bàbá wọn ní lẹ́nu bàbá òun pé bàbá yẹn ti kú ọmọ ọwọ́ ló wà nígbà tí bàbá kú ṣé ọmọ ẹni tí ń sọ̀rọ̀ tó ló ń gbọ́rọ̀ lẹ́nu bàbá òun tó sì jẹ́ pọ́ ọmọ ọwọ́ ló wà nígbà tí bàbá kú ságbọ̀rọ̀ rẹ̀ tí a omi ó sọ pé ẹlẹ́gbọ́ lẹ́nu pé àwọn òjijì àwọn mẹ́ta ẹ̀gbọ́n gbọ́ lẹ́nu bàbá àbúrò gbọ́ lẹ́nu bàbá òun náà gbọ́ lẹ́nu bàbá ẹ̀ ṣẹ̀rìfàdì ní ẹlọ́làáfíà àwọn ẹni tó sọ yẹn kìí sọ ọmọ bàbá yẹn o eléyìí kìí sọ ní bàbá ló ti gbọ́ ẹ̀gbọ́n bàbá ní ń pè ní bàbá wọ́n ti kojú bọ̀ ọ́nù tó ní wọ́n fi ń sọ pé wọ́n ó lè mọ tá à ń pè ní ilal bóyá kọ́nu kọ́họ̀ kan wà ní àdíìsì yẹn tó lè má jẹ́ kó lálàáfíà ìyẹn ni pé hadith yẹn ń pè ní mu'allal nígbà tí mo mú definition sọ ìwálẹ̀ kan hadith tó jẹ́ pé zọ́ìrùhù zọ́ìrùhù is obvious tàbá wò báyìí síhà ó lálàáfíà tàbá wò báyìí ṣùgbọ́n gbà tá a bá wá lọ tojú wọ̀ láwárí kó ní àrùn have some defects and these defects are such that it is going to affect the authenticity of that hadith hadith yẹn ní àrùn àrùn yìí ò ṣe é fojú fò ó ti kó bá ìlàlàáfíà hadith yẹn ilmu wo ni ó jẹ́ àmọ́ ẹ́ marifatu turuk mímọ̀ àwọn ojúpọ̀nà tádìsì gbà wá lẹ́yọkọ̀ọ̀kan lọ́ndà àbólówà olómìnà hadith ẹ̀dàkùn sí ò dàrú torí pé tàbá ń wo àdíìsì ó lè hàn pé ọ̀dọ̀ ìfìlì pọ̀ ó lè mọ́ hàn gbà mí irú ẹ̀ ni ọ̀rọ̀ tẹ̀dílìsì ẹlòmí ní ìsìn ó mọ̀ pé ṣéhù kan wà ń lù táwọn èèyàn gbà pẹ́ ní ire ni ẹni tó ń gba àdíìsì lẹ́nu ẹ̀ kò wá ní dákọ rẹ̀ wọ́n tún wá máa ń pe orúkọ ẹni tó gba àdíìsì yẹn lẹ́nu ẹ̀ wọ́n máa ń fi orúkọ ṣéhù tí ó jẹ́ ní ire yẹn wọ́n máa fi ń pe ẹni yẹn ní kẹ́mà ẹnìkan jẹ́ nìrò nílùú wa ní ìsìn ẹnìkan wà tàà ń pè ń sàábé àbí ṣé sàábé ànábì ni tó tábì kan lè wà tí wọ́n fún lórúkọ pé sàábé sàábé ni sẹ́niyàn ó kàn lọ sọ pé a ní sàábá ẹgẹ́tẹ̀ àmì a ní sàábí yí a ní nàbí àwọn tó wá ń bu àdíjẹ́nì ẹni tí ń sọ tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ṣéèkù rẹ̀ yẹn tábì ni kìí ṣe o mùlákọ́bù bí sàábí ni o pé wọ́n kàn ń pè ní ìnà gíjẹ sàábé ni o ṣẹ̀rí pé ìlàlù ìlàlù nǹkan ọ̀dìhà this defect is what is a defect that has affected the authenticity of that hadith ọ̀dìhà because he has related from somebody who is not a companion and he calls him a companion But because that person who is a Sabi follower the companion, eh, people do call him companion, not as his name, but as what? Eh? Eh? Nickname. Wọ́n kàn ń pè lórúkọ àmọ̀jíjẹ ni. Irú ẹ̀ náà pọ̀ ń bí náà. Àwọn èèyàn tí ò mọ̀ kí ó ṣáwọn èèyàn pè wọ́n ní ṣéwù ń bí. Ṣé ẹnìkan sọ pé ṣéwù sọ báyìí àwọn túnbà tí wọ́n wà ní wọ́n ní ṣéhù tí ń sọ máa nǹkan báyìí tí ò mọ kùránì ìkà yẹn ní o tó ṣe ǹkọ́rọ̀ yóò lálàáfíà mọ́nù tó yẹn ni wọ́n ń pè ní túrùkù àwọn tí wọ́n lọ jókòó tí ni ó mọ́ kashfuli wa shawahid wọ́n ń pè àwọn kìíní kan ní mutabaru àti shawa'id ẹ̀yìn àmọ́ kọ́yùn dáadáa nínú kíláàsì àmọ́ ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ kékeré pẹ̀lú hadisi kan tí mo mú wá ń bí hadisi kan wà nínú Sahih Bukhari hadith 106 حدثنا علي بن الجعد قال أخبرنا شعيب قال أخبرني منصور قال سمعت ربعي بن بن ربعية بن حراشي يقول سمعت عليا يقول قال النبي صلى الله عليه وسلم لا تكذبوا علي فإنه من كذب علي فالكني يلجي النار كوشي وامبن يو فليلجي النار hadith ni mo ló ní mùtábáwù mùtábáwù wọ́n ló wà ní sọ́yí muslim ó wà ní sọ́yí muslim mo ó wà ní jamiu trimidi ó wà ní sunani ibn ó wà ní musnadu ahmed ẹ́ ju ààyè kan Musnad Ahmed ju àyè kan lọ mbẹ̀ ṣáárí àdíìsì yẹn lábzù kan náà ló mú wá látẹ̀dìbú àlẹ́yà fa ìnàlì kẹ́dìbà ti lábzù tó wà ní sọ́ẹ̀bù kọrí yẹn tàbá wo àwọn mutabaat bí tinú sọ́yìn Muslim sì fún àpẹẹrẹ ẹ̀wẹ̀lẹ́yìn ó ní látàkìdìbò àláyà fa innahu man yakdibu àláyà yálìjì náà yálìjì ànáàrà bí yẹn ṣe wá nìyẹn tẹ́bá tún wo eléyìí eléyìí tó wà ní sọ ìbùkọ́rí tí mo kà lẹ́ẹ̀kan yẹn ó ní fa innahu man kadaba fal yálìjì náà fal yálìjì náà mọ̀rùkú tí wọ́n sì ó tún yàtọ̀ sí ṣàwáìdù o ní tí wọ́n pè ní ṣàwáìdù ni pé àdíìsì yẹn kìí ṣe násù bí ànábì ṣe sọ́n ló wá ṣùgbọ́n ó wá nítumọ̀ rẹ̀ ẹ ti sọ ẹ̀kùkọ́ rí tí wọ́n pè ní ṣàwáìdù tó ń jẹ́rìí àdíìsì yẹn òun ní ó ní man kadaba alayya faliyatabawa maq'adahu mínàn náà ṣẹ́rẹ́pẹ́ láàpù yẹn ti yàtọ̀ àbí ó yàtọ̀ wálì yẹ̀tọ̀ bá wà ṣùgbọ́n tún mọ́ rẹ̀ ó ń tú sítọ̀ oúnjẹ eléyìí jẹ́ ìlú ìyẹn náà ni so níbẹ̀ yóò jẹ́ ká mọ ìyàtọ̀ láàrin mùtábáú àti ṣàwáì àmọ́mì ní ṣàlàyé jù bá náà lọ ìyẹn pé hadith yìí ó wá àtúwárí irú rẹ̀ tó jẹ́ pé gbólóhùn tí ẹni tó gbà wá ń tà kọ́kọ́ fi sọ fánà bí sọ àwọn ìyókù náà ń sọ tó súnmọ́ tàbí òun gangan ṣùgbọ́n ṣàwáìdè tó ń jẹ́rìí ni pé kèé ọ̀rọ̀ yẹn kẹlìmọ́ọ̀tì tí wọ́n lò yẹn ti yàtọ̀ fálì yàtọ̀ bá à ń bí ó yàtọ̀ ṣẹ́gẹ́tẹ̀ ṣùgbọ́n túmọ̀ kan ló ń tú sí àṣà ìdí nìyẹn ọlọ́run ó ṣàánú wa mo mú yẹn wá nínú àlàyé tí wọ́n sọ pé àǹfààní tí ń bẹ ní ma'rufa turkil hadith tamyizil mutaba'at wa shawa'id ọlọ́run fún wa ní àgbọ́yé rẹ̀ lóyá kí n dá dúró ń bẹ̀ yẹn àbí sísì ti fẹ́ lù ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí tí mo wá ní túwìtì lónìí ìtì ìdíbẹ̀ o gbogbo mùtàbà àwọn àpẹẹrẹ wà ń bí o tí mo ti kọ kalẹ̀ o mo rò kó ti yé irú hadithi ẹjẹ́ ó ti tó báyìí ìyẹn ni pé mùtàbáàtì ní pé sọ́márì rẹ̀ ni ẹjẹ́ fún ní sọ́márì àdísì làdọ́rọ̀ wà làdìrọ̀ ẹni tó gbà wá Aisha radiyallahu ta'ala anha ni tí ó tí àwọn tí wọ́n gbà lọ́dọ̀ Aisha ọ̀dí alọ́ta àìlàáníà wọ́n ju ẹyọ kan lọ irú wọn ni Urwa bónú Zubair al bónú Muhammad Umara bíntu Abdurrahman ẹmọ́dára ìlàmù nítàtà ń sọ ní pé kan gba àdíjù lọ́dọ̀ àwọn tó wà gbà lẹ́nu yẹn ju ẹyọ kan lọ èyí táwọn wá ń sọ yẹn bóun ṣe gbà lẹ́nu Aisha yẹn kí orúwà gbà lẹ́nu Aisha yẹn ẹni tó máa gbà lẹ́nu orúwà ó máa yàtọ̀ sí kọ́sìm náà gbà gbà lẹ́nu Aisha ẹni tó máa gbà lẹ́nu alkọ́sìm ó tún yàtọ̀ sí ẹni tó gbà lẹ́nu orúwà láì wọ́n ti yàtọ̀ ṣùgbọ́n gbogbo wọ́n Aisha rọ̀bí àlọ́tàn ní alógbà ọ̀wọ́ lẹ́nu ànábì. Hmm? Ṣùgbọ́n sàábé mi orúwà ẹ́ búnú Zubair ó gbà lẹ́nu Aisha. Sàábé mi Alikọ́sìn búnú Muhammad ó gbà lẹ́nu Aisha. Sàábé mi Umuro obìnrin lè búntù Abdulrahman ó gbà lẹ́nu Aisha. ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà míì náà wọn ní ó tún jọ gbà lẹ́nu àwọn méjì inú àtúnẹ́tẹ̀fà náà ò ṣùgbọ́n gbogbo wọn yìí táàbì ọ́n wọ́n ń tẹ̀lé kí ni ìjẹ́ àìṣà gbà wá lẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti ẹ̀ńpẹ̀ ní ìsàbá wù tó ń torí ọ̀rọ̀ mí ìsàbí ẹyọ kan ó gbà wá lẹ́nu ìsàbí àwọn ṣíríṣẹ́ ni ó gbà wá ṣùgbọ́n gbogbo wọn ń tẹ̀lé táìṣà sọ náà ni wọ́n máa sọ ṣàwárí ìdí pọ́n pélé kò tún wá ní jẹ́ Aisha ló gbà wá ó lè jẹ́ àbúrò rẹ̀ ìrà ló gbà mo rò o tí wá ń sìn ó lè jẹ́ àbúrò rẹ̀ ìrà ló máa gbà wá ẹni tó wá wá yẹn ìtumọ̀ tó ń sọ náà lọ ti kí ni mú ti ọlọ́run wa ọ̀rọ̀ rẹ̀ so pélé ń o pẹ̀lú ògbú ọlọ́run tó bá ti di ìjókòó tí ń bọ̀ sọmárì ta sọ́nbí ni pé àtọ̀rík alisnad nafsuhu almutaba'atu tariqun akhar an nafsi sahabi ash-sha'id hadithun akhar an sahabi mukhtalif lakin bi ma'nahu mo rò pé sọmárì ẹ̀ ni mo sọ ìtàbáàtì yẹn ṣàwárí àdíìsì tẹ́ni ẹgbà lọ tàbí ẹgbà lọ́dọ̀ ànábì ẹlòmíì gba àdíìsì wa ṣùgbọ́n kèé ṣe tó sọ yẹn ló sọ ṣùgbọ́n túmọ̀ kan náà ló ń tù sí òní wọ́n pè ní kíni ṣáì ṣàwárí ìfúra tó bá ti yókò tí ń ẹ̀yìn ẹ látùn wáṣẹ̀ mọ́ kalẹ̀ mo sọ eléyìí kí nìdí mo ní mo fi ṣe wàhálà díẹ̀ yìí tó ń ti pé bóyá àìṣe onímọ̀ àdíìsì kéyìí ẹgbẹ́ afẹ́kọ́ pàdé kí nìdí mo fi mo ṣe wàhálà díẹ̀ sárántí ẹ́ torí àwọn ọ̀rọ̀ tó ń lọ ní gbòòrò táwọn èèyàn fẹ́ da kó e, e, e, ẹsẹ̀ ẹran wọ́n fẹ́ dàpọ̀ mọ́ fèrò ṣàpẹ́rẹ́ àwọn tó ń lọ ń kó àgbò táwọn náà bá nọsẹ̀ nígbà míì ẹsẹ̀ ẹran wà ń bẹ̀ tí wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn wá fẹ́ dà pọ̀ mọ́ ti èrò wọ́n fẹ́ da lúrú pọ̀ mọ́ ṣàpà wọ́n fẹ́ da àlìkámọ̀ pẹ̀lú èpò ọkà sáǹpé ní ọkà bàbà tá a bá lù sáǹpé èpò rẹ̀ á pẹ̀ dànù ni ọkà yẹn la fẹ́ la fẹ́ mu sòkẹ́nìkan wá da méjèèjì rú mọ́ra wọn we have to separate the seed àbígínà pé from the shaft ayọ̀ nítàntọ́ ẹ̀ láti sọ ní pé torí ibi tá a dé sí àwọn èèyàn ti fẹ́ dámọ̀ ẹ̀sìn rú da ìmọ̀ rú débi pé ibi tó ń kálukú òde ó gbéra ẹ̀ sí ara àwọn tó sọ pé mohadisu làwọn mohadi àlàyé a ti ṣe kò lè ṣe kékeré kó sàlàyé ẹ̀ pé yé yẹn rán ẹlòmí sọ pé kí ni ó ń sọ náà àdìsí yẹn gan-an àfáà tó kọ́ ní kí ó gan ọ̀gá àwọn aládìísì ni kí ló ka aládìísì ó ka alhadisu nabawi ó ka arba'in nawawi tẹ́mọ̀dí tó fi jẹ́ arba'in tí ó jẹ́ arba'un torí pé tíra yẹn gangan là ń pè ní matnu matnu arba'in ó jẹ́ mùdọ́ fún ilé matnu ó ló fún ní arba'in nawawi tí imam nawawi ó ka ó ka miatu hadith ó ka ó ka àwọn tí àpẹ́pẹ́pẹ́ wọ̀n yẹn tó fi sọ pé àfá tó kọ́ ń gbé ogun aládìsí torí pé ọ̀rọ̀ òye débẹ̀ ni o de àwọn kan gbọ́ pé ìmọ̀ àdìsí ló ṣe kí ni ló da ẹ̀sìn rú kí nìdí torí pé wọn ò kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ gbọ́ àwọn àlàyé tàà ń ṣe yìí ó ti sún ohun tí tó jáde mọ́ lọ òun kàn gba píà múrántí nílẹ̀ yìí àbúsàn àrídá kọ́lọ̀mbá ní foríjì ó mú tíra kan tẹ̀dìríbù rọ́wí tẹ̀dìríbù kí ni imam suyuti rọ́wí tí a gbé ẹn tí ò bá ti ka àwọn tíra mùsọ́lá àlàdí kéékèèké tẹ́lẹ̀ tó bá lọ mú yóò dàrú torí pé tí wọ́n bá mú ọ̀rọ̀ kan wá definition ó pọ̀ kọ́là àmọ̀náwí kọ́là àkíní kọ́là ilé bábá ń ṣe wọ́n lòun lọ́ka àbúgbára ọ̀rọ̀ ìrìn orí ẹ̀rìn pé orí sọ́rọ̀ tó wọ́n ó ó kàn wá dá padà fún ní ní kó mọ mú tíra rẹ̀ lórí kò lè yé ìdí yóò dàrú yóò dàrú tó kọ́kọ́ àwọn tíra jù kọ́kọ́ ká sí àmùsọ́lá àdí kéékèèké ló kọ́kọ́ ká lẹ́yìn náà ló bọ́ ní mẹ́gbọ́n sọ́lá àwọn wà ní ìdọ́ àwọn tíra kí lórúkọ rẹ̀ jẹ́ Ibn Hajar àwọn àwọn kíra sùyútì alfiya sùyútì alfiya ìrọ́kí àwọn tíra tó kọ̀kọ́ ká ní àtàwọn ṣẹ́rì wọn tó bá ti wá ká ìgbà náà ni tíra ṣẹ̀dìrígbò rọ́wì ìgbà náà lè yóò ṣẹ̀ máa gbọ́ yìí a ń bọ́ sí bọ́ sí sẹ́wọ̀n pé èyàn ò kọjá yìí ẹ̀yìn ọlọ́run fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ hádọ́ ọlọ́tọ̀ aláàrẹ̀mú so àwọn iṣẹ́ tí bàbá àwọn ọmọkọ́ dímọ̀ tí ó sọ yẹn tí ó ń sọ ń pa albá nínú ẹ̀ pé kọ́ọ̀mọ̀ bí tàkìríjìlá àdìsí èé ṣe pé ó kàn jókòó tẹ́lẹ̀ mí ó rò pé tó ń sọ ní pé ó kàn kàwọn àdìsí inú ìyábìsọ́lì ìtumọ̀ rẹ̀ kọ́ùn àdìsí kọ̀ọ̀kan tó wà nù ìyábìsọ́lì ó dá wọn padà sípìlẹ̀ wọn níbo ni wọ́n ti wá gbogbo ibi tó wá ló ń wò ó wá lọ sí kó wá lọ ló fi lè mọ̀ dájọ́ wọn àti zọ̀ ìfò wà lórí àbìsọ ni ìtabádéwé àásọ yẹ dọ̀ ìfò tó wà ń bẹ̀ gẹ̀bí ṣe kàlàbá ó kọ gbogbo nọ́mbà àbí tó dọ̀ ìfò síta ń bẹ̀ ọlọ́run ṣàánú wa ọ̀sọ́lọ́lọ́ àìlẹ́nà mi náà ǹjẹ́ béèrè kan برحمتك يا رحمة الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته